That's it this morning. Mr. Akinle, thank you for your thoughts. Thank you for having me. And for those who are supporting those carrying guns or you are carrying guns yourself, please know that the gun you are carrying today only has meaning because we are in a time of peace. God bless Nigeria. Enjoy your Tuesday. Happy new month to you. Wish you the very best this June. Wally Bakar is my name. Good morning. From the rock city of Nigeria. Rock, rock city of Nigeria. This is Fresh 107.9. iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nílùú ẹ̀gbá wa. ní ẹ̀gbá wa. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́. bẹ́ẹ̀ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọmọ ń ìjà Ṣàngó lóní sáárá. Fresh FM jẹ́ ní kọ́ máa lómi. fẹ̀mú kọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ni lọ́gbọ́n àwẹ̀. orin agbẹ́dúnú tó jẹ́ ti ń gbèsè gan ni. Oh. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bá kan ni. o. one oh seven point máa níyẹn yìí sí i. máa níyẹn yìí sí i fresh fm ló fò lókè tètè. fọwọ́ ẹ̀ sọ̀yà pé ààbò dájú lórílẹ̀‐èdè yìí ta ni ìkọlù lọ́tún ìkọlù lọ́sì gbogbo arìnrìn-àjò ni wọ́n ń wò fẹ̀tòfẹ̀tò lájò àìmọye èèyàn lọ ti ìmẹ̀kọ́dé tí wọ́n ń ṣe ìdúpẹ́ pé wọ́n padà dé lájò ọ̀rọ̀ inú bíbélì wa ṣe gbáà pé kìkì ẹni olúwa bá pamọ́ ló bọ́ lọ́wọ́ ewu olódùmarè máa fìṣó ẹ̀ ṣọ́ wa lórílẹ̀‐èdè wa nàìjíríà ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà oníkànga o babaláwo fresh confam. ǹjẹ́ ifá ní kíkú ó má pẹni tó ń dá mi lóró kó lajúlẹ̀ kó wòran mi kó wo ohun torí fẹ́ ṣe fún mi àrùn máṣe ẹni tí ń gbèbù kálẹ̀ dè mí kó lajúlẹ̀ kó wòran mi kó wo ohun torí fẹ́ ṣe fún mi torí pé borí bá pẹ́ nílẹ̀ títí yóò padà dire ni àdíá fún olúyẹmọ eléyìí tí wọ́n bí níkun àwọ́sí tó dàgbà nídùnmí àwíṣẹ́ ó lọ́kọ níwọ̀nlá níbi ojúmọ́ ti mọ́ wálé ayé wọ́n ní olúyẹmọ orí ní omú lọ mẹ́wàá lọ torí pé bólógún wógún tọ́lọ́gbọ̀n ń wọ́gbọ̀ tó nígbà ń wígba borí ẹni ò bá ti padà lẹ́yìn ẹni rọ́pìn ìròyìn etí ọba ń lé etí ọba lókòrè e láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi e, ní ambassadọ olúfẹ́mi oyènàkọ́ <laughs> oníkànga àgbọn ọgbà èdè bíṣọọbù àgbà fún ìrántá àwọn ìyẹn káàbọ̀ sórí ètò. ẹ ẹ ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù sórí tí <clears throat> o bá ti fògógóró tẹ̀bà fún ẹ báyìí wàhálà ni ìwọ tún ni ambassadọ. ambassadọ wọn ṣẹ́ẹ̀sì ni. Chelsea wo. bó ṣe ṣẹlẹ̀ rí farabalẹ̀ sórí kò àwọn Chelsea àjọṣe kékeré ní primary school àmúkọ́kán tó wà lọ́nà òkè ṣokòrè farabalẹ̀ kò gbọ́ sọ ọjọ́ sátọ̀dé ń gbá táwa ń ka news ń bí láàárọ̀ tó ń mm. sọ pé mò ń tẹ́jú mọ́ fóònù ó sẹ́ǹdì àwọn first eleven tó fẹ́ lò ó sẹ́ǹdì ẹ̀ sórí fóònù mi ipe bàbá my producer àbí my head coach. my coach àbí àbí babaláwo. ẹ bá mi wo àwọn ọmọ tí mo fẹ́ kó lọ. ọmọ tó wá score yẹn mm. èmo sọ fún pé ó fẹ́ gbé wọlé ní lost time níbi àbí two minutes to èmo sọ pé láyé tètè ìbẹ̀rẹ̀ òní kò fi sí bó ma fi kawó ẹ̀ tì. ok ifá sọ fún ẹ bẹ́ẹ̀ ọwá sọ fún. ẹ̀mí ló sọ ẹ̀mí mọ́ ló sọ fún mi bẹ́ẹ̀ mo ní mm. tètè fi bẹ̀rẹ̀. sori mm, the only bishop ta ni ní Fresh FM ẹ̀ kọ́pà ni òun ló máa ń ṣàṣàrò níbi báyìí lọ́sàn-án lóru sórí wọ. <laughs> ẹ ti yọ mí ni. <laughs> yọ ẹkẹta ló fi ẹbẹ tẹ́lẹ̀ <laughs> ẹ wo ẹ já wo àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lóòrọ̀ tòní ìwé ìròyìn pẹ́ǹpù ṣì wà lọ́wọ́ mi ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn Nigerian Tribune bákan náà ni mo rí ìwé ìròyìn Nation wọ́n bọ̀ yìí. ìwé ìròyìn Punch ìwé ìròyìn Premium Times mm. ìwé ìròyìn Daily Post lápò ọ̀dọ̀ tèmi. Eh, òun ambassador ambassador Chelsea àbí tó yẹ lọ ṣe wọ blue blue wùtó. ó ní ah, lásìkò yìí. òkè ni ó rí náà lọ́ṣọ́ ni eh. ọ̀rọ̀ pé ìyàwó òpè mi lánàá pé sani náà ládùúgbò wa gbogbo fẹ́ wà lọ́ṣọ́. Karen Karen jẹ́ ká Karen jẹ́ ká Karen. ó rí náà lọ́ṣọ́ ni. <laughs> àwọn àkọlé ọlọ́kan òòjọ̀ kan ló wà lójú àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn náà ni kò fi bẹ́ẹ̀ dùn mọ́ni nínú dáadáa ṣùgbọ́n kí la ti fẹ́ ṣe ọ̀rọ̀ yìí sí ohun tí ìwé ìròyìn gbé wá ni a máa kà torí pé àwọn àgbábọ̀ wọn ni a kì í rà kún ogún pín ìwọ̀nba tí òkú bá fi sílẹ̀ náà ni wọ́n máa pín fún àwọn ọmọ òkú àkọlé ìròyìn kan rèé tí a rí nínú ìwé ìròyìn nation níbi tí a ti kà á wípé àjọ jambo ní òun ti fi ọ̀sẹ̀ méjì kún àkókò ìforúkọsílẹ̀ fún ìdánwò náà ìwé ìròyìn nation ló gbé àkọlé yìí. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú ẹ̀ ṣé àgbálẹ̀ kánjú ṣe gbọ̀nsẹ̀ kò gbọ́dọ̀ kánjú jáwé nùdí bẹ́ẹ̀ kẹ̀rẹ́ bómi ò báyìí tí ì sílẹ̀ kì í ṣe yọ́ bọ̀rọ̀ amòfin àgbà pátá nílẹ̀ wa tó tún jẹ́ alákòóso fétò ìdájọ́ Abubakar Malami ti sọ̀rọ̀ wípé gbogbo àwọn ìgbésẹ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú fífi ojú àwọn èèyàn tó ń lọ bíi irinwó four hundred tí wọ́n jẹ́ aládàálẹ̀ lẹ́yìn eégún ìyẹn àwọn bàbá àṣàlẹ̀ òun agbódegbà fún àwọn alákatakítí agbésùmọ̀mí Boko Haram ó ní ìgbésẹ̀ ó ti bẹ̀rẹ̀ ètò ti ń tò sílẹ̀ sẹpẹsẹpẹ kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ nínú ìwé ìròyìn Punch. wọ́n gbàlejò ìwọ́de ní ìpínlẹ̀ Èkó ìlú Àbújá ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ẹdó lórí ti àìsí ètò ààbò àti ìṣèjọba tí ò jíire lórílẹ̀‐èdè Nàìjíríà ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ṣe jẹ́ kí n jẹ báyìí òun ní mayo ó dùn dá mi kí n dá ọ lè rí ajá fi ń dùn àkọlé kan rèé ń bẹ̀ nínú ìwé ìròyìn punch tó ní látàrí lọ́gbọ́nlọ́gbọ́n lórí tí Ọbaṣẹ́kì fàákájà èdè àìyedè láàrin Ọ̀ṣíọ́mọlẹ̀ àti Ọbaṣẹ́kì òun iṣẹ́ yàmù ó jáwọn nǹkan tí ò mórí pípé dání kọjá dàbí alára níbẹ̀ ni wọ́n ti wá ń jẹ́ kó di mọ̀ lọ́wọ́ ìsàlẹ̀ wípé ìṣe ìyàmù tinú ẹgbẹ́ òṣèlú apc ó mà ti ń rawọ́ ẹ̀bẹ̀ ẹ̀ẹ́dẹ̀fẹ́mi náà láṣòfin tó ń lọ bíi mẹ́rìnlá kí n fi ṣọ̀run àjìjà kó já wọn mọ tapá ọ̀dọ̀ mi nínú ìwé ìròyìn punch. ẹnikẹ́ni ò yìnbọn fún Sowore ní unit fountain ní unit fund iléeṣẹ́ ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí àgbáríjọpọ̀ àwa amòfin wọ́n máa bẹnu àtẹ́lu ìṣàkóso tí ààrẹ muhammadu buhari ń léwájú fún látàrí bí wọ́n ṣe sọ pé àwọn agbèfọ́ba wípé wọ́n ṣínà ìbọn bó ṣòwò rẹ̀ ṣe kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ nínú ìwé ìròyìn pọ́ǹchì. nínú ìwé ìròyìn Vanguard láti rí àkọlé kan wípé ìpakúpa tí wọ́n ń pààyàn ní ìpínlẹ̀ Ebonyi àwọn fúlàní darandaran ni wọ́n kọlu abúlé méje tó jẹ́ ti ẹ̀yà ìgbò tí wọ́n sì gba ilé lọ́wọ́ àwọn onílé tí wọ́n dín ní ẹgbẹ̀rún mẹ́ta ìwé ìròyìn Vanguard. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ṣe alájàpá tó ń pète àti làpẹ̀ láfọwọ́rá orí olóko kò ní jẹ́ èyí lọ ní ìbámu pẹ̀lú ìròyìn kan lọ́wọ́ mi níbi tí wọ́n ti ń sọ pé àfúrásì adigunjalè kan eléyìí tó jí ọ̀kadà gbà lọ́wọ́ ẹnìkan ní bó ṣe ń gbé lọ ó mà lọ́ọ́ fi lásídẹ̀ǹtì nípínlẹ̀ Ondo ìwé ìròyìn pọ́ǹchì. <laughs> orí ọlọ́kadà ló mú ìyẹn agbọ́kadà ẹ̀ á lọ tún ṣe bí amírọ̀ ló kán. <laughs> ọ̀sẹ̀ ọmọlẹ̀ ìṣe ìyàmù wọn kí Obaseki kú oríire oríire kí ni ẹjá pàdé nínú ìwé ìròyìn Vanguard. nínú ìwé ìròyìn Punch ṣé kò sí adìyẹ tí wọ́n máa kó lọ́mọ tó máa fọhùn re àkọlé kan rèé ń bẹ̀ tó ń sọ wípé alábòjútó tẹ́lẹ̀ rí eléyìí tí gómìnà ìpínlẹ̀ Rivers Yesom Wike tó gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó mà ti lọ sórí ẹ̀rọ tẹlifíṣàn tó ti lọ ń sọ̀rọ̀ tó ń gbá Wike ní gbólóhùn ọ̀rọ̀ nínú ìwé ìròyìn Punch ni. ìjọba mi ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe èyí tí ó lé ní ọgọ́rùn-ún mẹ́fà tó sì ti parí ẹ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ mákindé ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nigerian tribune. ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹlẹ́lọ́dẹ́rápọ̀ lójú òpó facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ kẹ́ ẹ máa wò wá kétékété ká tó mú ìrìn àjò tò nípọ̀n ẹgbẹ́lẹ́ yìí ẹ̀ wò. ẹ bá ní fetí sí ìkéde pàtàkì yìí chief àtàndá ọ̀dẹ́sọlá olówó ìlú ògbèyìn àti gbogbo olóyè ìlú ògbèyìn lórúkọ gbogbo ọmọ ìlú ògbèyìn lápapọ̀ nílé lóko àti gbogbo ọlọ́jà ilẹ̀ ẹ̀gbá lábẹ́ ẹ̀yà lọ́jà ilẹ̀ ẹ̀gbá chief mrs olúwakẹ́mi àbẹ̀kẹ́ olóyèdé ń fi àsìkò ìkéde wípé chief mrs a sànyà olóni ìyálọ́jà ìlú ògbèyìn tí gbogbo ìlú ògbèyìn àti ọlọ́jà ẹ̀gbá fi jẹ tí wọ́n sì fi alhaja moriliat adelekan jẹ ọ̀tún ìyálọ́jà ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kínní ọdún 1980 january twenty six nineteen eighty chief mrs esan yaolu ní ìyálọ́jà láti ìgbà náà títí wá di àsìkò yìí kí ẹnikẹ́ni má ṣe dárògbòdìyàn sílẹ̀ nílùú gbẹ̀yìn àti ìlú ẹ̀gbá lápapọ̀ o bí ọba kan ò bá kú ìmí kì í jẹ olùkéde chief àtàndá ọdẹ́ṣọlá olúwo ilẹ̀ ìgbẹ̀yìn àti gbogbo olóyè ìlú ògbẹ̀yìn lórúkọ gbogbo ọmọ ìlú ògbẹ̀yìn lápapọ̀ ní lílóko àti gbogbo ọlọ́jà ilẹ̀ ẹ̀gbá lábẹ́ ìyálọ́jà ilẹ̀ ẹ̀gbá chief mrs olúwakẹ́mi àbẹ̀kẹ́ olóyèdè padà ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko ń tẹ̀síwájú láti iléeṣẹ́ rédíò fresh one oh seven prime fm lábẹ́ òkúta lánàá bí ìgbà tí wọ́n ń ṣe àjọ̀dún ìfi ẹ̀hónú hàn ìwọ́de alálàáfíà lórí ní olúlu ilẹ̀ wa àbújá ní ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ọ̀ṣun àti ìpínlẹ̀ edo lórí ti àìsí ètò ààbò lórílẹ̀‐èdè yìí àti ìjọba ní ṣíṣe lọ́nà tí kò bá àwọn èèyàn lára mu nílẹ̀ wa nàìjíríà àwọn tí wọ́n ṣe ìwọ́de náà láti rí àwọn ajàfẹ́tọ̀ọ́ mi ènìyàn àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ọlọ́kan òjọ̀kan àti àwọn ẹgbẹ́ míì èyí tí wọ́n darapọ̀ mọ́ ìwọ́de náà ní ìpínlẹ̀ èkó àgbà agbẹjọ́rò ni akọ níwájú adájọ́ fẹ́mi fálànà àti ọmọ rẹ̀ òǹkọrin takasufeni falz náà jọ darapọ̀ níbi ìwọ́de náà èyí tí wọ́n fi ń ṣe ìwọ́de wípé àìsí ètò ààbò yìí o ó tó gẹ́ alùbàtà kan kì í dárin àti àìsí iṣẹ́ pẹ̀lú bí ìṣẹ́ bó ṣe wá bá àwọn èèyàn múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ní ìgboro pẹ̀lú ìjọba tí kò jíire èyí tó wà lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà ìwọ́de alálàáfíà tí wọ́n ṣe náà ni wọ́n ṣe pẹ̀lú àwọn àkọlé ọlọ́kùn òjọ̀kan tí wọ́n gbé dání èyí tí wọ́n sì fi orílẹ̀ aláùsá tó jẹ́ ibùdó ìjọba ìpínlẹ̀ èkó nígbà tí wọ́n débẹ̀ àwọn ọmọ ilé ìgbọ̀nsọ̀fin ìpínlẹ̀ èkó ni wọ́n tẹ́wọ́ gbà wọ́n tí wọ́n sì gbà wọ́n lálejò Fálànà sọ fún àwọn aṣòfin náà wípé àkókò tó o kí wọ́n pèsè fún àwọn aláìní kí afẹ́fẹ́ àlàáfíà kó lè fẹ́ lórílẹ̀‐èdè yìí bákan náà ni àgbà agbẹjọ́rò náà tún sọ fún wọn wípé àwọn ìpínlẹ̀ tó kù èyí tí wọn tí ì ṣe àmúlò òfin ẹ̀tọ́ àwọn ògo wẹrẹ ni kí wọ́n tètè ṣe bẹ́ẹ̀ láti kó àwọn màjèṣín kò lójú òpópónà kí wọ́n lè ní ètò ẹ̀kọ́ kí ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí kó lè dúró digbí ní Òṣogbo tíṣe olúlu ìpínlẹ̀ ọ̀ṣun àwọn olùwọ́de yìí ni wọ́n kóra wọn jọpọ̀ sí ibùdó kan tí wọ́n pè ní Nelson Mandela Freedom Park ní nǹkan bíi aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ àná láti bẹ̀ ni wọ́n ti tò lọ́wọ̀ọ̀wọ́ lọ sí gbajúgbajà oríta òkè fíà láti bẹ̀ ni wọ́n sì gbé oríṣiríṣi pátákó àkọlé dání èyí tí ó ń sọ nípa àwọn nǹkan èyí tí ó ń lọ lórílẹ̀‐èdè yìí tí kò bá ìlú lára mu orin ọlọ́kan òjọ̀kan ni wọ́n sì ń kọ lára ohun tí wọ́n kọ sí ara àwọn pátákó èyí tí wọ́n gbé dání ni wípé ẹ fi òpin sí ìdúnkokò mẹ́mí ènìyàn Buhari gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè báyìí nǹkan ti bàjẹ́ tán lórí Nàìjíríà kò sí ààyè fún mẹ̀kúnnù láti ẹ̀ ti bòkèlè báyìí lára àwọn nǹkan tó wà láàrin ara pátákó èyí tí wọ́n gbé lọ́wọ́ wọ́n nìyẹn ní ìpínlẹ̀ Ẹdó ẹnìkan tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọ̀sàgè Òbúyànà òun ló léwájú fún ìwọ́de níbẹ̀ níbẹ̀ ni wọ́n ti ń ké sí ìjọba wípé ọ̀rọ̀ ètò ààbò tẹ́ ẹ kọ̀ gbé àgbọ̀dọ̀ lọ́wọ́ tí ẹ̀ ń wò yìí ètò ààbò ti bàjẹ́ jìnnà ìjọba òde ìjíire lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ torí pé ìṣọwọ́ ṣe ètò ìṣàkóso orílẹ̀-èdè yìí ló ti mẹ́hẹ̀ o ìwé ìròyìn nation ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú eléyìí náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ láti pàṣẹ amòfin àgbà pátá nílẹ̀ wa wípé kí ètò ààbò eléyìí tó gíríkì kó lè padà fi ẹsẹ̀ dílẹ̀ mú níbẹ̀ níjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló ti ń jẹ́ kó ti bímọ̀ wípé àwọn ìgbésẹ̀ kan tí yóò ṣàtọ̀nà fún bí wọn yóò ṣe ṣe àwọn agbódegbà tó ń lọ bí irinwó tó jẹ́ aládàálẹ̀ lẹ́yìn eégún fún àwọn alákatakítí boko haram bí wọn yóò ṣe ṣe wọ́n gẹ́gẹ́ bó ṣe é ṣe ń ṣojú wọn ní òun ni ó ti bẹ̀rẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ lóṣù kẹrin ó sì ń lọ lábẹ́lẹ̀ láìpẹ́ láì jìnnà ètò ọ̀hún yóò jáde sí gbangba wálíà yóò ṣe é fojú rí fún tòlórí tẹ̀lẹ́mù wọ́n ní olùrànlọ́wọ́ pàtàkì lẹ́ka ìròyìn àti ìgbẹnusọ fún amòfin àgbà pátá nílẹ̀ wa dókítà umar gwandu òun ló ṣípayá eléyìí nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn ṣáájú àkókò yìí ló ń jẹ́ kó di mímọ̀ wípé ogun lọ́gọ̀ àwọn oníṣòwò eléyìí tí gbogbo wa tá a mọ̀ díjúdíjú tó fi mọ́ àwọn tí wọ́n ń ṣe pàṣípàrọ̀ owó ó mà lọ́wọ́ mà ti tó báyìí káàkiri ìpínlẹ̀ kánò borno abuja èkó sokoto adamawa kaduna àti samfara lóṣù kẹrin tó sì jẹ́ wípé wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá láwùjọ tó sì jẹ́ pé nígbà tí àyẹ̀wò tó wáyé tán wọ́n rí i pé àwọn ni wọ́n ń pèsè owó tùlùtùlù fún àwọn alákatakítí àwọn agbésùmọ̀mí láti máa dá rògbòrìyẹ̀ sílẹ̀ lórílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ ò bá gbàgbé ṣáájú àkókò yìí lọ́jọ́ kẹrin oṣù karùn-ún òun níwé ló ti kọ́kọ́ jábọ̀ wípé ní báyìí iṣẹ́ ìwádìí kan tó kọjá lé kọjá ko tó gbóná yakin ó ti wáyè nígbà tí wọ́n sì mú àwọn èèyàn tí wọ́n jẹ́ lórúkọ lórúkọ látàrí wípé wọ́n jẹ́ agbódegbà àwọn ni wọ́n sì jẹ́ bí omi tí ń bẹ lẹ́yìn ẹja àwọn agbésùmọ̀mí àwọn ajú àdó olóró àtàwọn ajínigbé béèrè owó ó wá jẹ́ kó ti mọ̀ gan pé kì í ṣe lórílẹ̀‐èdè nàìjíríà gan ni wọ́n ti kó wọn orílẹ̀‐èdè United Arab Emirates ní Dubai ń bẹ ó ní wọ́n kó àwọn èèyàn èèyàn tó jẹ́ àwọn ọmọ nàìjíríà tó ń lọ bíi mẹ́fà ń bẹ̀ tí ó jẹ́ pé lẹ́yìn àyẹ̀wò ìwádìí fi wọ́n wípé àwọn ni wọ́n ń pèsè owó tí wọ́n sì jẹ́ igi lẹ́yìn ọgbà fún àwọn èèyàn eléyìí tí wọ́n ń jẹ́ kí iná gbígbé tsunami kó máa rú tútú lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n tún wá jábọ̀ síwájú sí i gẹ́gẹ́ bí gwandu ṣe sọ wípé ní báyìí gbogbo àwọn èèyàn náà a sì ń dúró láti tún kó àwọn èèyàn sí i ní kété tá a bá ti kó wọn sí i torí pé lódìdí báyìí ń lọmọ owó alágbẹ̀dẹ ìran atare kankẹ̀ wọ́n ní kì í di tiẹ̀ láàbọ̀ bá a bá ti kó wọn tílẹ̀ ti ṣe pele mọ́ tíṣẹ́ ìwádìí tó gún mọ́ tó ti fi wọ̀n tí àyẹ̀wò sì ti fi wọ̀n wípé lóòótọ́ ni wọ́n ṣọṣọ irúfẹ́ ìwà bẹ́ẹ̀ ni wọ́n ṣọṣọrò kò sí nǹkan tó kàn ju pé ká fojú wọn ká fi wìnà òfin ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ lẹ ti máa rí kà ní inú ìwé ìròyìn nation iléeṣẹ́ ọlọ́pàá ní olúlo ilẹ̀ wa ti sọ wípé òun ò mọ nǹkan kan àti pé kò tiẹ̀ sí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wípé wọ́n yìnbọn fún ọ̀gbẹ́ni ọmọyẹlé ṣòwòrẹ́ lákòókò tí wọ́n ń ṣe ìwọ́de nílùú àbújá ṣòwòrẹ́ òun ni ó léwájú ikọ̀ ìwọ́de kan èyí tí wọ́n pè ní buhari gbọ́dọ̀ lọ níbẹ̀ ló ti sọ pé ọlọ́pàá kan èyí tó porúkọ rẹ̀ ní Atene ó yìnbọn fún òun nínú ìwé ìròyìn Nation gẹ́gẹ́ bí aṣíkà ó ní Sowore dáhùn wípé kí wọ́n jẹ́ kí ìwádìí náà tẹ̀síwájú kódà bí wọ́n bá gba ẹ̀mí òun nígbà tí ó ń bá akọ̀ròyìn iléeṣẹ́ ìwé ìròyìn Nation sọ̀rọ̀ Sowore ní ìbọn náà ẹ̀hún ni wọ́n gbé súnmọ́ òun dáadáa láti ọwọ́ ọlọ́pàá kan tí ó porúkọ rẹ̀ ní CSP Atene òní lọ́wọ́lọ́wọ́ báyìí òun wà ní ilé ìwòsàn níbi tí òun ti ń gba ìtọ́jú lórí ìtàn ọ̀tún èyí tí ìbọn náà bà ó ní ẹ má yẹ ká parọ́ fúnra wa eléyìí kì í ṣe àṣìta ìbọn wọ́n mọ̀ọ́mọ̀ yìí fún òun ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní olúùlú ilẹ̀ wa Yusuf ti sọ̀rọ̀ wípé kò tiẹ̀ sí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wípé ẹnìkan yìnbọn fún ẹnìkan débi pé wọ́n wá yìnbọn fún Ṣòwòrẹ́ ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé àwọn ọlọ́pàá ni wọ́n dá sí ọ̀rọ̀ ìwọ́de náà nígbà tó di pé àwọn olùwọ́de yìí wọ́n fẹ́ ya dìgbòlugi kí wọ́n má dẹ̀ tẹ òfin lójúmọ́lẹ̀ ni àwọn ọlọ́pàá ṣe ṣe àkóso ìwọ́de náà ìwé ìròyìn Nation ló sì kọ ìròyìn yìí. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú lónìí ọjọ́ ìṣẹ́gun àkọlé kan rèé ń bẹ̀ tó sọ wípé lórí ẹ̀sùn ṣíṣe bílíọ̀nù mẹ́ta ó lé ìdá mẹ́rin báṣubàṣu ìjọba àpapọ̀ ti gbé ìgbìmọ̀ ìṣàkóso kọkalẹ̀ fún iléeṣẹ́ tó ń pèsè owó ìrànwọ́ fún ètò ìdíyelófò lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe gbaṣẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà iléeṣẹ́ náà wọ́n ní ààrẹ muhammadu buhari ló ti buwọ́lù o wípé ló ní wéréwéré ló ní kí amọ́sá kí wọ́n tètè gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèkàn ìkàn nínú ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ tó ń pèsè owó ìrànwọ́ fún ètò adíyelófò lórílẹ̀‐èdè nàìjíríà lórí ẹ̀sùn wípé wọ́n ṣe màgòmágó owó kan tó jẹ́ bílíọ̀nù mẹ́ta ó lé ìdá mẹ́rin ọ̀gá àgbà àjọ tó ń pèsè owó ìrànwọ́ fún ètò ìdíyelófò nílẹ̀ wa báyọ̀ ṣómẹ́fun àti àwọn míì tó jẹ́ lọ́gàálọ́gàá lára èyí tá a ti rí jasper azutalam àti àwọn míì ń bẹ̀ tí wọ́n pè ní olúkẹ́mi nelson gbogbo wọn ò ní wọ́n ti gba ipò lọ́wọ́ wọn báyìí tí wọ́n wá ń jẹ́ kó ti mọ̀ fún gbogbo èèyàn wípé láti àkókò yìí lọ a mà ti gbaṣẹ́ lọ́wọ́ wọn pẹ̀lú àwọn tó ń lọ bíi mẹ́sàn-án míì lórí ẹ̀sùn wípé wọ́n lẹ́bọ lẹ́rù nínú ṣíṣe jìbìtì òun màgùn màgòmágó owó kan tó jẹ́ bílíọ̀nù mẹ́ta ó lé ìdá mẹ́rin owó náírà wọn wá jẹ́ kó ti mọ̀ pé òní gangan òní gbígbaṣẹ́ lọ́wọ́ wọn ni àṣẹ náà ló bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ dílẹ̀ mú látàrí wípé wọn ní ṣáájú àkókò yìí ìgbìmọ̀ tẹ̀ kótó kan eléyìí tó ń ṣiṣẹ́ ìwádìí ọ̀rìn kìnìún tó sì ń túṣu désàlẹ̀ kòkò òun nílé ẹṣẹ́ ààrẹ ló ti gbé kalẹ̀ wípé ẹ ṣe àyẹ̀wò tó gún mọ́ lórí àyẹ̀wò owó ìyẹn lílo ìmọ̀ ẹ̀rọ ti gbà lóde fi túṣu désàlẹ̀ kòkò lórí ìwé owó tí wọ́n pè ní forensic audit wọn nìyẹn ó ti kọ́ wáyé ṣáájú àkókò yìí nígbà tí àwọn ìgbìmọ̀ náà tí wọ́n ní kó lọ ṣiṣẹ́ ìwádìí òun ni wọ́n òun leléyìí bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n ṣe é gangan bẹ́ẹ̀ ló ṣe rí o wọ́n ṣe jìbìtì òun màgòmágó owó tó ń lọ bí bílíọ̀nù mẹ́ta ó lé ìdá mẹ́rin ọwọ́ ajẹ́kọ̀tì mọ̀ wípé àṣẹ tuntun yìí ìyẹn àṣẹ pé wọ́n gbaṣẹ́ lọ́wọ́ wọn òun ló wà nínú àtẹ̀jáde kan lọ́jọ́ ajé àná láti pàṣẹ iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó wà fọ́rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ eléyìí tí agbẹnusọ iléeṣẹ́ náà ọ̀gbẹ́ni Charles Akpan tó buwọ́lù ọwọ́ ajẹ́kọ̀tì mọ̀ pé Chris Ngige eléyìí tó jẹ́ jẹ́ alákòóso fọ́rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ ó ti mọ̀ nípẹ̀ torí pé a kì í ṣòṣà lódò kí làbẹ́ làbẹ́ ó má mọ̀ bá a bá sì fi ogún san gọ́fà bí okò bá máa gún àjọmọ̀ gbogbo wa ló yẹ kó jẹ́ nínú ìwé ìròyìn punch. ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. The management of Crown International Secondary School, Ilawe Road, Ado Ekiti announces admission into GSS 1 and 2 and SS 1. Crown International Secondary School is a day and boarding school. We are the best among equal in terms of splendid boarding facility in a very conducive and serene environment. Our teachers are highly qualified, experienced, with an extraordinary dedication to duty in order to impart splendidly to the knowledge of the students. We have well-equipped library and one-in-town science laboratory. We also have a functional computer laboratory to make ICT a subject of global connectivity. Our school buses are good to go all the time. Our playground is also of high standard for extracurricular activities. Register your child with us now and have a taste of qualitative education. Crown International Secondary School is at kilometer 10 Ilawe Road, Ado Ekiti. Forms are obtainable at the school premises at the rate of 2,000 naira only. For more inquiry, call 0803 489 6926 0803 489 6926 or 0813 752 5429 0813 752 5429. Website www.crown.sch.ng. revolution plus property kìjẹ́ ọdún keje rèé tí wọ́n ti ń sọ ní di láńlọ́ọ̀dù revolution plus seven years anniversary ire rẹ̀ rẹ̀ o tó bá fẹ́ ra lẹ̀. pẹ̀lú bí revolution plus property ṣe ń ṣe àjọyọ̀ ọdún keje tí wọ́n ti ń talé talẹ̀ ìdínwó ìdá méje lẹ́ẹ̀mọ́ rí nínú ilé tàbí ilẹ̀ tẹ́ bára láàrin ọjọ́ kìíní oṣù karùn-ún sí ọjọ́ kẹtàlá oṣù kẹfà may one sí june thirteen twenty twenty one ìdínwó ìdá méje lẹ́ẹ̀mọ́ rí nínú ilé àti ilẹ̀ tẹ́ bára lọ́wọ́ wọn seven percent discount láàrin ọjọ́ kìíní oṣù karùn-ún sí ọjọ́ kẹtàlá oṣù kẹfà may one sí june thirteen twenty twenty one seven seven ló bá dé méje méje ni wọ́n pè é ẹ̀yin ẹ̀dùn òpọ̀ pẹ̀lú revolution plus property nípa ríra ilé t tàbí ilẹ̀ wọn ní èkó abẹ́òkúta simawa ìbàdàn tàbújá na true tó lára nínú lọ́lẹ́ yìí o kàn sí www.revolutionplusproperty.com tàbí kò pé oh eight one one two eight three five for many oh eight one one two eight six five for many revolution plus property tún ní ẹ ṣeun bí ẹ ti ń dúró tì wọ́n látọ̀dún méje sẹ́yìn revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. ṣe wà lórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta karòyìn. ẹ̀yin aláfojúdi tó jẹ́ pé bẹ́ẹ̀ bá rí ọkọ̀ nígbà yẹn lè má máa sọ pé ṣojú dírẹ́fà fọ́ ni ẹ gbọ́ ìròyìn tí ọpọ́ sùkàn yìí níbi tí àwọn ẹ̀ṣọ́ ojú òpópónà ti jẹ́ kó di mímọ̀ pé ìdá àádọ́rùn-ún nínú àwọn ọkọ̀ akẹ́rù tó wà lórílẹ̀‐èdè yìí ni wọ́n ti lé ní ọgbọ̀n ọdún ní ilẹ̀ wa ẹni tó jẹ́ olórí pátá fún àwọn ẹ̀ṣọ́ ojú òpópónà yìí ọ̀mọ̀wé bọ̀bóyè oyèyẹmí ló sọ èyí di mímọ̀ ní ìlú èkó lánàá tí ń ṣe ọjọ́ ajé ó pè oyèyẹmí wá pè fún àbójútó àwọn ọkọ̀ yìí kí wọ́n lè máa jí ire lójú òpópónà kí wọ́n sì dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tẹ́ rí yìí ló jẹ́ wípé wọn ò ní iná tó sì jẹ́ pé àwọn ẹ̀yà ara wọn kan ló ti da iṣẹ́ sílẹ̀ ó ní àwọn ọkọ̀ yìí ló di pé ìjọba àpapọ̀ gbọ́dọ̀ rí dájú wípé wọ́n ṣe àtúnṣe wọn kí wọ́n sì kó àwọn kan kò lójú òpópónà torí pé wọ́n ti pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́ òun lọ sí ojú orí afárá third mineral bridge lẹ́kọ̀ọ́ òun sì rí dájú wípé àwọn ọkọ̀ ọkọ̀ akẹ́rù yìí ni wọ́n kọ̀ tò sórí afárá náà lọ síbẹ̀ látàrí pé wọ́n ti daṣẹ́ sílẹ̀ ó ní eléyìí máa dín ẹ̀mí àwọn afárá yìí kù torí pé wọn ò ṣe afárá láti ru ẹrù bí kò ṣe pé kí wọ́n gbé ẹrù kọjá lórí ẹ̀ ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn náà. ṣé ìlú kì í tóbi títí kápárò ó má ka ìràwé kì í kúngbá kónígbá ó má lè gbé nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí òun láti rí kà pẹ̀lú àkórí tó sọ wípé wọ́n ti dá orílẹ̀-èdè mali dúró nínú àjọ ecowas títí dìgbà tí wọn yóò fi padà sínú ètò ìṣèjọba àwarawa òun làkọlé ìròyìn àríkà ńbẹ wípé orílẹ̀-èdè Mali òun ni wọ́n ti sọ pé títí di àkókò yìí kó sì ṣe gààyà ná nínú ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn orílẹ̀-èdè tó wà lábẹ́ àjọ elétò ọrọ̀ ajé lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà ECOWAS wọ́n ní ìpinnu náà òun ló jẹ jáde lábàdì níbi ìpàdé kan tí àwọn olórí àjọ ECOWAS tí wọ́n ṣe ní Accra lórílẹ̀‐èdè Ghana lọ́jọ́ àìkú ìjẹta wọ́n ní alákòóso fọ́rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀‐èdè Ghana Charlie Botwe òun ló sọ fáwọn akọ̀ròyìn wípé dídágun láàṣẹ eléyìí tó ti wáyé látọ̀dọ̀ àwọn olórí nínú àjọ ECOWAS látọ̀dọ̀ orílẹ̀-èdè Mali wọn ní ṣáájú àkókò yìí ó ní ìkéde ti jáde tí ọ̀rọ̀ ti jáde tó sì yẹ kí àṣẹ ó tẹ̀lé wípé orílẹ̀-èdè Mali bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ lọ padà sínú ìṣèjọba àwarawa àti ètò òṣèlú ṣùgbọ́n wọ́n sọ pé àjà ló ń gbó kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ eléyìí ló wá fà á tó tó tún jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà goodluck jonathan nígbà tí wọ́n rán an lọ wípé kó lọ ṣe àbẹ̀wò ojú ń tó àti iṣẹ́ ìwádìí kó lọ ṣe ń bẹ̀ wọ́n nígbà tí bàbá dé padà ó bá àwọn olórí orílẹ̀‐èdè lẹ́kùn ìwọ̀ oòrùn áfíríkà ó bá wọn ṣe pàdé ìdákọ̀ǹkọ̀ lọ́sẹ̀ tó kọjá ó sì jábọ̀ gbogbo nǹkan tó rí bẹ̀ nínú àtẹ̀jáde kan ni wọ́n wáá fi síta kàṣàgbà lópin ìpàdé tí àwọn olórí lẹ́kùn ìwọ̀ oòrùn áfíríkà náà tí wọ́n ṣe wọ́n wá ní ní báyìí orílẹ̀-èdè Mali a sì dá dúró náà o nínú àgbáríjọpọ̀ àwọn orílẹ̀-èdè tó wà lábẹ́ àjọ elétò ọrọ̀ ajé lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà títí dìgbà tí wọ́n máa fi padà sí ètò ìṣèjọba àwarawa ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ló lẹ́kùnrẹ́rẹ́ lọ́wọ́. ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí ó pè fún ìjíròrò ó sì pè fún ọgbọ́n àtinúdá ẹni tí ó jẹ́ olórí fún àwọn ọmọ ogun orí ilẹ̀ ní ilẹ̀ wa ọ̀gágun Farouk yaya ti sọ lọ́jọ́ ajé wípé àwọn ọmọ ogun orí ilẹ̀ gbọ́dọ̀ jókòó kí wọ́n sì ṣe ètò àti ìlànà èyí tí wọ́n yóò lò láti fi kí àgbo ẹwàbì kan gbà lọ fún àwọn onísùmọ̀mí lórílẹ̀‐èdè yìí ó ní ajá àwòyé ló lè lé ehoro àkókò yìí ó ní àwọn gbọ́dọ̀ padà kí àwọn sì dúró ti àṣà àti ìṣe ológun èyí tí yóò sì jẹ́ kí àwọn ọmọ ogun orí ilẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n túbọ̀ kúnjú òṣùwọ̀n tó gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ èyí tí yóò sì lè dojúkọ ìpèníjà tó dé bá ètò orílẹ̀‐èdè nàìjíríà ó ní bí àwọn ọmọ ogun orílẹ̀‐èdè yìí bí wọ́n bá ṣe ní okun tó bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bí ó ṣe lókun tó torí pé ohun tí òfin sọ ni pé àwọn ọmọ ogun orílẹ̀ ni wọ́n gbọ́dọ̀ dáàbò bò orílẹ̀‐èdè yìí lọ́wọ́ ìkọlù tó lè wá láti ibikíbi ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ibi tí àbùkù bá ti kan fákọ̀yẹ kú àmójúbọ̀ ẹbọra ń bẹ̀ àkọlé kan rèé tó sọ wípé fún ti rẹ́sì eléyìí tí wọ́n gbà lọ́wọ́ àwọn oníṣòwò ní ìpínlẹ̀ ọ̀yọ́ ilégbèmọ̀ aṣòfin àgbà fẹ́ ké sí ọ̀gá àgbà pátá fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè lórí ìpinnu tí wọ́n mú nílégbèmọ̀ aṣòfin àgbà òun làkọ́lé ìròyìn wọ́n ní ní báyìí àwọn àpẹẹrẹ kan ló ti ń fojú wọn wípé ó ṣeéṣe kí ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ aṣọ́bodè lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀gágun àfẹ̀yìntì ahmed ali wípé kó wá farahàn níwájú ilégbìmọ̀ aṣòfin àgbà ilé wa látàrí bí àwọn òṣìṣẹ́ rẹ̀ bí wọ́n máa ṣe pakúmúrẹ́jẹ̀ bí wọn kò ṣe gbẹ́nu òkè lútòdò mọ́ lórí àwọn báàgì rẹ́sì àtàwọn owó eléyìí tí wọ́n sọ pé wọ́n gbà lọ́wọ́ àwọn onílé ìtajà nílùú ìbàdàn olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ṣáájú àkókò yìí onílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà ilé wa lóṣù kẹrin mẹ́rin ni wọ́n ti kọ́kọ́ gbé ìgbésẹ̀ lẹ́yìn àbá kan tó wá látọ̀dọ̀ aṣòfin àgbà tó ṣojú ẹkùn gúúsù ìpínlẹ̀ ọ̀yọ́ kọ́lá balógun eléyìí tó fi ṣe ìtọ́ni fún ìgbìmọ̀ tẹ̀kótó nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lórí ọ̀rọ̀ ìhùwàsí ọmọnìyàn àǹfààní ará ìlú àti gbígbọ́ ẹ̀sùn látọ̀dọ̀ ará ìlú wípé ní báyìí eléyìí tí ìgbìmọ̀ kan láti pàṣẹ aṣòfin àgbà ayọ̀ akínyẹ̀ lórẹ̀ tóun náà tó tún bẹ̀rẹ̀ ìkéde ìta gbangba lórí àbá náà ni wọ́n ti wá sọ pé ní báyìí bó bá ti ń di ọjọ́ kẹrin ni wọ́n ti sọ pé ní báyìí o ṣáájú àkókò yìí ìpàdé kan kọ́kọ́ ó ti kọ́kọ́ wáyé lọ́jọ́ kẹrin oṣù karùn-ún ṣùgbọ́n ní báyìí wọ́n ní wọn yóò kéé e padà sí ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ aṣọ́bodè ilé wa wípé kó tètè ya pé àwọn òṣìṣẹ́ rẹ̀ àwọn ìrẹsì lóníranran àpò àpò àtàwọn owó eléyìí tẹ́ gbà lọ́wọ́ àwọn onítàjà kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ tètè ya dá padà fún wọn wọn ní bí wọ́n bá tún wá kọtí ọ̀gbọ́n síbẹ̀ wọn ní ṣáájú àkókò yìí ẹ lọ kẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Katsina láti pàṣẹ àwọn aṣọ́bodè lórílẹ̀‐èdè Nàìjíríà iṣẹ́ àkànṣe kan tí wọ́n ṣe ń bẹ̀ tí wọ́n gba ìrẹsì tí wọ́n sì gbowó tí wọ́n dá padà wọ́n ní ní báyìí àwọn òṣìṣẹ́ aṣọ́bodè tí wọ́n gbé iṣẹ́ àkànṣe náà jáde ńgbà náà wọ́n ní wọ́n ti ń fiṣẹ́ wọn pìtàn léyìí tó túmọ̀ sí pé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ wọn wọ́n wá ti ń ké sí ọ̀gá àgbà àjọ aṣọ́bodè lórílẹ̀‐èdè Nàìjíríà wípé bẹ́ẹ̀ bá tètè ya fẹ́ bẹ́ẹ̀ bá tètè ya pé àwọn òṣìṣẹ́ ṣọ́bodè eléyìí tó wà nípínlẹ̀ ọ̀yọ́ kẹfà wọ́n létí mọ́ra wípé ó ṣeéṣe káwọn náà kí wọ́n fi iṣẹ́ wọn pìtàn ó ṣeéṣe kí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ wọn ìròyìn ẹ̀ wà nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn nation níbẹ̀ ni aṣáájú kan lẹ́kùn gúúsù orílẹ̀-èdè yìí olóyè edun clank ti sọ̀rọ̀ wípé òun fi ara mọ́ kó jẹ́ pé apá gúúsù orílẹ̀ yìí ni ọmọ oyè fún ipò aláṣẹ yóò ti wá lọ́dún 2023 ó sọ ọ̀rọ̀ ìdí mímọ̀ nílùú àbújá lákòókò tí ó ń ṣe ìpàdé kan níbẹ̀ clark ẹni tó jẹ́ aṣáájú ẹ̀yà ìjọ tó sì jẹ́ àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè yìí ló ní ó ṣe pàtàkì kó jẹ́ pé apá gúúsù orílẹ̀ yìí ni yóò pèsè ọmọ oyè ẹni tí yóò jẹ́ aláṣẹ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní nípa ṣíṣe léyìí ni ọ̀rọ̀ yíyọni nípọ̀sìn kò fi ní wáyé ó ní lóòótọ́ o kò sí nínú òfin ilé wa wípé apá abìkan tó bá ti pèsè ọmọ oyè fún ipò aláṣẹ apá abòmíì ló ti máa wáyé ó ní ṣùgbọ́n àdéhùn ọmọlúwàbí leléyìí tí a sì gbọ́dọ̀ tẹ̀lé ó ní báyìí ó ti kan apá gúúsù torí pé apá àríwá ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kí apá gúúsù dẹ̀ tó wá ṣe aláṣẹ orílẹ̀-èdè yìí ó láì jẹ́ bẹ́ẹ̀ kò sórílẹ̀-èdè nàìjíríà nìyẹn ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú àkọlé kan rèé ń bẹ̀ tó sọ wípé sanwó-olu rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ láti pèsè owó fún àtúnṣe ojú òpópónà márosẹ̀ èkó sí badagry òun làkọlé ìròyìn wọn ni. Wani, gómìnà ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni babájídé sanwóolu ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìṣèjọba tí ààrẹ muhammadu buhari ń léwájú fún wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n tètè pèsè owó tùlù tùlù owó ìrànwọ́ fún àtúnṣe ojú òpópónà márosẹ̀ èkó sí badagry látàrí wípé ọ̀nà yìí ó jẹ́ ọ̀kan gbòógì lẹ́kùn ìwọ̀ oòrùn áfíríkà sanwó-olu ló sọ eléyìí lọ́jọ́ ajé àná nígbà tó ń gbàlejò àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ nílé ìgbìmọ̀ aṣojú nílẹ̀ wa èyí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ òde tí alága wọn abubakar kabir abubakar tó léwájú lásìkò ìrìnàjò àbẹ̀wò sí ilé ìjọba tó wà ní ìkẹjà sanwó-olú tó wòye wípé a nílò láti gbé ìgbésẹ̀ eléyìí tó gíríkì lórí afárá ti olókè ti ọ̀tẹ́dọ́lá àti ojú òpópónà márosẹ̀ èkó sí ìbàdàn láti lè máa dènà bí àwọn èèyàn ṣe ń pàdánù ẹ̀mí wọn lójú pópó pẹ̀lú àlàyé pé ojú òpópónà márosẹ̀ èkó sí badagry wípé ní kété tí iṣẹ́ àti iṣẹ́ àkànṣe bó bá ti parí lórí ẹ̀ tó sì ń lọ geere yóò kó ipa tó nítumọ̀ nínú ètò lílọ bíbọ̀ eléyìí tó já gàrà tí ò sí kọ̀nù ńkọ̀ ní ìpínlẹ̀ Èkó àti wíwọlé pẹ̀lú jíjáde rẹ̀ ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni wọ́n pàǹtẹ̀tì ẹ̀ sí. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti jẹ́ kó di mímọ̀ wípé ìjọba òun ló ti bẹ̀rẹ̀ tó ti ṣe àṣeparí àwọn iṣẹ́ àkànṣe èyí tó lé ní ọgọ́rùn-ún mẹ́fà lẹ́ka ètò ẹ̀kọ́ láàrin ọdún méjì tó ti dé orí oyè mákindé ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lákòókò tó ń ṣí ilé ẹ̀kọ́ ìgbàlódé kan èyí tí ó kọ́ sínú ilé ẹ̀kọ́ st paul's anglican basic school tó wà ní ìsẹ́yìn ó ní ìṣàkóso òun ni ó ní orí ọ̀fẹ́ láti ṣe àwọn iṣẹ́ àkànṣe yìí lẹ́ka ètò ẹ̀kọ́ nítorí pé owó tí ó yẹ kí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ sọ fún tó yẹ kí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ sọ gẹ́gẹ́ bí ìpín tirẹ̀ nínú owó fún àjọ àjọ tó rí sí ètò alákọ̀ọ́bẹ̀rẹ̀ káríayé ní ìjọba òun san láàrin ọdún 2019 àti 2020 owó náà ló sì jẹ́ bílíọ̀nù kan àbọ̀ náírà ó ní ìdí rèé tí àwọn fi rí owó láti fi ṣe àwọn iṣẹ́ àkànṣe yìí ó ní àwọn iṣẹ́ àkànṣe náà ni yóò sì máa fèsì fún àwọn alátakò tán ní kí ni ṣèyí ṣe látìgbà tó ti di gómìnà ìwé ìròyìn Nigerian Tribune ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn pọ́ǹtì tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú lórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta àkọlé kan rèé tó ń jẹ́ kó ti mímọ̀ wípé wíkẹ́ àti alábòójútó rẹ̀ tẹ́lẹ̀ rí wọ́n mà gbára wọn ní gbólóhùn eléyìí tó lákàkì tó wú tátátá lórí ètò iléeṣẹ́ tẹlifíṣàn kan òun làkọ́lé ìròyìn wọ́n ní gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike àti alábòjútó tẹ́lẹ̀ rí fún un lórí ọ̀rọ̀ oyè jíjẹ àti ọ̀rọ̀ àwùjọ John Bazia òun ni wọ́n mà ti ń gbára wọn ní gbólóhùn eléyìí tó lówúra lọ́jọ́ ajé àná látàrí bí àwọn kan bí wọ́n ṣe ń ta kọ́ṣọ́ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lọ sínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC nípínlẹ̀ náà wọ́n ní Wike àti alábòjútó rẹ̀ tẹ́lẹ̀ rí torúkọ rẹ̀ ń jẹ́ Zainab Basia àwọn méjèèjì ni wọ́n fara wọn gẹ́gẹ́ bí àlejò pàtàkì lórí ètò iléeṣẹ́ tẹlifíṣàn kan lánàá tó ní ṣe pẹ̀lú títúnṣu désàlẹ̀ kòkò lórí ọ̀rọ̀ òṣèlú alábòjútó tẹ́lẹ̀ rí náà òun ni wọ́n sọ pé yàtọ̀ sí pé ó fi inú ìgbìmọ̀ ìṣàkóso Wike sílẹ̀ wọ́n ní ó tún fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n wá ní ètò náà nígbà tó bẹ̀rẹ̀ sí ní di ọwọ́ ìparí ló di pé Wike àti alábòjútó tẹ́lẹ̀ rí fún un ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò bákùngbé síra wọn níbi tí alábòjútó tẹ́lẹ̀ rí ọ̀hún tí wọ́n pè ní Bazia náà tó ti ń pe gómìnà Wike ní ọmọ jàǹdùkú tọ́ọ̀gì alábùtú ọ̀hún òun ló ń jẹ́ kó di mímọ̀ pé Wike bí n bá ní fi ọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ mi ò ní fọ̀rọ̀ sábí àwọn sọ ọ̀pọ̀ gbogbo àwa tá à ń bá wọn ṣiṣẹ́ òun ló jẹ́ pé kò yàtọ̀ sí pé orí ẹ̀tùbọ̀n òun la jókòó lè ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun là ń là kọjá ṣùgbọ́n bá a bá wá sí gbòòrò ayé a máa jẹ́ kẹ́ máa wò ó wípé gbogbo ẹ̀ ó dà ó ń lọ ó ṣe máa ń ṣe nígboro ayé ẹ rí i pé kò tí ẹ hùwà bí ẹni eléyìí tó jẹ́ pé ó kàwé tàbí tó dípò òṣèlú mú ẹ wo ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ló wà. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ̀já polówó ohun tá à ń tà gbogbo ẹ̀yin ẹ̀yẹ́ wọn nílùú Abẹ́òkúta o tó fi mọ́ gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ẹ kú oríire o. ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ World Health Organization fún right to sign èyí ló mú àjọ Benjamin Franklin Foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀ ká fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà pàápàá jùlọ fún gbogbo olùgbé ìlú Abẹ́òkúta àti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyìí ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira pẹ̀lú owó káàdì lásìkò o ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá ó yá ẹ máa bọ̀ ní iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá abẹ́òkúta fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé zero seven zero six one nine one three three seven five zero seven zero six one nine one three three seven five olùkéde Benjamin Franklin Eye Foundation. ẹ tún káàbọ̀ padà sórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta iṣẹ́ ìsúnmimi ò ṣe mọ́ kì í ṣe bíi tòmùwẹ̀ tó wà láàrin agbami karòyìn nínú ìwé ìròyìn Platform Times láti kan ìròyìn tí ọpọ́n súnkàn yìí níbi tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Union of Pensioners ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti sọ pé àwọn ò mọ nǹkan kan nípa èròǹgbà kan èyí tí àwọn ikọ̀ kan tí inú ń bí tí wọ́n ní àwọn fẹ́ gùn lé ìyanṣẹ́lódì láti rí pé látàrí pé ìjọba ìpínlẹ̀ Ògùn kò san àwọn owó àjẹmọ́nú wọn nínú àtẹ̀jáde kan èyí tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì fi síta èyí tí alága wọn comrade olóyèdè àti akọ̀wé comrade dr bọ́lá làwà buwọ́lù jẹ́ kó di mímọ̀ pé ìdúkòkò àwọn ikọ̀ kan wípé àwọn fẹ́ lọ bá wọn lálejò ní iléeṣẹ́ gómìnà ní ọjọ́bọ̀ ọjọ́ kẹta oṣù kẹfà táwa nú ẹ̀ yìí ni àwọn ọmọ kankan pẹ̀ pé àwọn tó sì fẹ́ ṣe ìwọ́de ẹ̀hónú náà ni wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ àwọn wọn wá dẹ́ kó di mímọ̀ wípé ìjọba tó wà lórí àléfà báyìí ló jẹ́ wípé wọ́n ń ṣe ẹ̀tọ́ wọn àti ojúṣe wọn fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ògùn àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì sọ pé àwọn ò mọ nǹkan o nípa ìwọ́de èyí tí àwọn ikọ̀ kan fẹ́ ṣe òun ni àkọlé ìròyìn yẹn tó wà nínú ìwé ìròyìn platform times. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí àkọlé yẹn rèé ń bẹ̀ tó sọ wípé ṣé baálé ilé tó ń bá wọn pító ẹran kì í mọjọ́ ó lè dá ṣùgbọ́n ká tó wọnú kùkùdùn ẹ̀ àkọlé yẹn rèé lẹ́lẹ́kùnrẹ́rẹ́ níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé amòfin àgbà pátá lórílẹ̀‐èdè nàìjíríà tó tún jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yunifásitì afẹ́ babalá tó wà ní adó èkìtì ààrẹ afẹ́ babalá ní bàbá ti ń bẹnu àtẹ́lu bí kò ṣeé sí ìgbáyégbádùn tó péye àti àwọn mùdùmùdùn fún àwọn adájọ́ àgbà lórílẹ̀‐èdè nàìjíríà afẹ́ babalá jẹ́ kó ti mímọ̀ wípé kò sí amòfin àgbà kan lórílẹ̀‐èdè nàìjíríà tó lè ṣiṣẹ́ rẹ̀ láṣeyè gẹ́gẹ́ bálá kan ti ń ṣepo àbí láì ṣe nígbà tí ò bá sí ètò ìgbáyégbádùn eléyìí tó rọ̀ṣọ̀mù dáadáa fúnrúfẹ́ adájọ́ àgbà gbà bẹ́ẹ̀ babalọ́la eléyìí tó bẹnu àtẹ́lu ìyanṣẹ́lódì alágbára onígbọ̀rọ̀gbọ̀rọ̀ bíi apá bùbá èyí tí àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ tí wọ́n gùn lé ló jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀yin náà wò bí sísọ̀ ń bá kògiri ajá yóò yíjú padà ògbóná gbòǹgbò aṣàjẹmásẹ́ lẹ́ka òfin náà ló sọ̀rọ̀ nílùú adó èkìtì lọ́jọ́ ẹtì tó kọjá lásìkò tí wọ́n ń ṣiṣọ́ lójú ìwé kan eléyìí tí adájọ́ àgbà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ èkìtì tó ṣẹ̀ ń fẹ̀yìntì òǹdájọ́ ayọ̀dèjì daramọ́lá tó kọ̀ síta bákan náà ni wọ́n wá gbóṣù barabandẹ̀ fún daramọ́lá eléyìí tí wọ́n sọ wípé ìtàn kò lè gbàgbé rẹ̀ nípínlẹ̀ èkìtì àtòrílẹ̀ nàìjíríà lápapọ̀ ní pàtàkì jùlọ lẹ́ka ti ìmọ̀ òfin ó wá ké sí ìjọba ní pàtàkì jùlọ ìṣàkóso tí ààrẹ muhammadu buhari ń léwájú fún wípé ẹ dákun dábọ̀ ẹ kọ́ mọ́lùbọ́ ẹ pèsè eléyìí tó lákàkì tó yè koro tó pinrin fún àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ àtàwọn adájọ́ àgbà lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n bá máa fi ẹjọ́ ṣègbè kó bá máa ṣe fífi igbá kan bọ̀ kan nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ló wà. ẹ jẹ́ kí a polówó ohun tá à ń tà gbogbo èèyàn ìrọ̀rùn ti dé o lórí gbogbo akitiyan ètò ìrìnnà yín pátá yálà láti nàìjà lọ sórílẹ̀-èdè míì lágbàáyé ni ìyẹn outbound àbí ẹ fẹ́ gbórí wọlé sí nàìjà láti ìlú míì lágbàáyé inbound bó sì jẹ́ pé ẹ fẹ́ kúrò láti orílẹ̀-èdè kan lágbàáyé lọ sórílẹ̀-èdè míì ìyẹn sótò iléeṣẹ́ first excellent able travel and tours limited nílé iṣẹ́ tó gáyàtà nínú kábàániṣètò ìrìnnà bíi airline ticketing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́nà ìrọ̀rùn pẹ̀lú ìmọ̀ òde òní jákèjádò àgbáyé àkọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìrìnnà lọ́nà tí ó fi ni lọ́kàn balẹ̀ àbẹ̀rẹ̀ wá sí lókùn nídìí torí ọmọ ẹgbẹ́ yàtà nantas àti ncaa ní wá. ìyẹn àwọn ẹgbẹ́ tó ń ṣètò ìrìnnà káàkiri àgbáńlá ayé. kò sí orílẹ̀-èdè tẹ́ ẹ fẹ́ ṣètò ìrìnnà sí tá ò lè bá yín ṣe ní first excellent able travel and tours limited. a ó bá yín wo àwọn ètò ìrìnnà tí owó rẹ̀ ò gara rárá. ẹ ó sì tún láǹfààní láti yan oríṣiríṣi ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbà fi sanwó. ọ́fíìsì first excellent able travel and tours limited lábẹ́òkúta wà ní nọ́mbà forty five shokenu road òkèjeun abẹ́òkúta ogun state telephone number zero nine zero five five zero five two four seven two tàbí whatsapp number plus six three nine one seven four four one six three five six two website excellenttravel.com.ph. ẹ mọ̀ pé báwo bá ti rí ohun tóun ní jẹ ohun tá a bá rí là á jẹ àmọ́ ní báyìí o ohun tẹ́ ẹ mọ̀ jẹ́ ti dé ẹ ò gbọ́dọ̀ jẹ ohun tẹ́ ẹ bá rí mọ́ iléeṣẹ́ aquifer water technical services ti dé o gbogbo ìṣòro borehole gbígbẹ́ dì rọrùn aquifer water technical services wọn kì í ṣe lẹ́tàn wọ́n ń sọ tòótọ́ fún yín bí borehole bá ṣe é gbẹ́ sórí ilẹ̀ yín bí kò bá sì ṣe é gbẹ́ lọ́gán ni wọ́n wí kábàánì ṣe underground water survey gbígbẹ́ borehole àti installation lọ́nà ìgbàlódé àti maintenance tí kò fi ní daṣẹ́ sílẹ̀ láéláé gbogbo àwọn irinṣẹ́ wọn látòkè òkun ni wọ́n ti kó dé ìṣẹ́ta àbámọ̀ bíi ìdánlórí rí iléeṣẹ́ aquifer water technical services ló mọ gbogbo tì fún tẹ̀dọ́ bọ́ọ̀hù gbígbẹ́ lásìkò yìí òtítọ́ àti ìwà ọmọlúwàbí sì ní àkọ́mọ́ná wọn. ẹ̀yin tẹ́ ẹ ti gbẹ́ bọ́ọ̀hù tẹ́lẹ̀ tó ń dà yín láàmú àtẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́ ẹ máa bọ̀ níléeṣẹ́ aquifer water technical services ní om sixty eight second floor omida shopping mall ládojúkọ ọjà omida telephone zero eight zero thirty five twenty one ninety two seventy three zero eight zero three five two one nine two seven three aquifer water technical services wọ́n dángájá níbi ká gbẹ́ High Borehole. ẹ tún káàbọ̀ padà ó sì ń wó ṣùkù lórí afẹ́fẹ́ ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. nínú ìwé ìròyìn pen pushing láti rí ìròyìn tí ọpọ́n sókàn yìí níbi tí olùdásílẹ̀ pen pushing media ọmọọba di méjì káyọ̀dé adéjèjì ti ké sí àwọn oníròyìn lórílẹ̀‐èdè yìí wípé kí wọ́n ṣọ́ra o fún ọ̀nà ẹ̀bùrú láti lówó ní bí èèyàn bá ṣe lówó sí òun kọ́ ni òṣùwọ̀n àṣeyọrí nídìí iṣẹ́ akọ̀ròyìn pen pushing tó jábọ̀ ròyìn náà jẹ́ kó di mímọ̀ wípé di méjì káyọ̀dé adédèjì pé ìpè yìí lákòókò tí ó ń gbé ìdánilẹ́kọ̀ọ́ kọ kalẹ̀ níbi ètò ìdálẹ́kọ̀ọ́ lọ́dọọdún àkọ́kọ́ ọrú rẹ̀ èyí tí àwọn akẹ́kọ̀ọ́ nípa ètò ìgbóhùnsáfẹ́fẹ́ ti ilé ẹ̀kọ́ kọ́lá dáìsí yunifásitì tó wà ní ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ gbé kalẹ̀ ó ṣe àlàyé wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ ìròyìn ni wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ sá fún ìfẹ́ owó tó jẹ́ pé ìfẹ́ iṣẹ́ yìí ni wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ní lọ́kàn ìwé ìròyìn pen ló kọ ìròyìn náà. láti bẹ̀ zero eight one eight one one one one zero seven nine tàbí zero eight one five four three two ten seventy nine kọ́kọ́ wojú òpó facebook. ẹ ojú òpó yẹn tẹ̀ ti kún bámbám ẹ ẹlẹ́mìdé bólú happy new month ẹ kú ètò kí ni ìdí tó fi jẹ́ pé tí ò bá tí ì sí ẹ̀hónú ìjọba kì í ṣe nǹkan tí àwọn aráàlú bá fẹ́ kò bójúmu tó o Ah, smart ṣàyẹ̀bọ̀ bàbá tíṣà àti babaláwo fresh ẹ kú iṣẹ́ o ẹ jọ̀wọ́ ẹ máa fún wa lákòókò láti máa dá sí ọ̀rọ̀ tó ń lọ ok òun náà láti ń ṣe agbọ́dọ̀ ka gbogbo ròǹtẹ̀ káka náà àfáàní yas kátà yíyanjú ẹ̀ kí àwọn kọ́sítọ́ọ̀mù tí wọ́n lọ kó ìrẹsì àti owó nílùú ìbàdàn kí wọ́n dá padà kíákíá kí wọ́n ṣọ́ra fún ìpè abiyamọ sakaraya olúbáyọ̀ tanígbọ́lá kí ìwádìí tó yẹ kóró wáyé lórí ọ̀rọ̀ ti Ṣòwòrẹ́ sọ pé ọlọ́pàá kan ṣàdédé kọjú ìbọn sí òun tó sì yìnbọn bá òun ní itan bí ó bá rí bẹ́ẹ̀ kí òfin sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí happy new month lójú òpó ti Facebook yìí náà àtúrí ẹlòmíì ti dá sí mbẹ́ o ok àfààní yàsí náà ni pé ẹ bá a sọ fún Ṣòwòrẹ́ kó fi àwọn ọmọ Nàìjíríà lọ́rùn sílẹ̀ ṣé òun ló fi Buhari síbẹ̀ ni owó tó wà lọ́wọ́ ẹ̀ <laughs> kó fún gbogbo aráàlú ẹ jẹ́ ká wojú òpó ká gbé ìpè kan lójú òpó ti ok a kan. ọ̀nà a lè aago ti lọ òun náà la máa fi ká díẹ̀ ká tó máa lọ láàárọ̀ ọmọ bàbá tíṣà. mọ̀ ń jẹ́. ó ṣeé ṣe kó ṣùgbọ́n á take time. ta ni àní ó ṣeé ṣe kó rí ohun tó fẹ́ rà á take time kí ló ń wá ẹni ń wá àgbàdo sísun ní shoprite ó ṣeé ṣe kó ṣùgbọ́n á <laughs> take time. Ari. orí kànga o eba ojú ẹ̀ máa tó ja ta ló nítọ̀hún kí ló ṣe àní ojú ẹ̀ máa tó ja ọmọ wo ọlọ́kadà tó lọ yan ìyàwó sójà lálẹ́ ojú ẹ̀ máa tó ja rárá kìlọ̀ tí máa ṣe tú ẹ̀ <laughs> èmi ni olúfẹ́mi oyè nẹ́kan oníkànga àgbọ̀ngbẹ̀ ìjọ babaláwo eh, kí ló ṣẹlẹ̀ eh, eh, saidi possible mr possible. Eh àwọn kan nànà ní bẹ́ẹ̀dì ẹ̀ àwọn kan náà. ó dà pé nìní. kò fẹ́ ká mọ́jọ́ bẹ́ẹ̀dì òun kò fẹ́ fáwọn kan bẹ́ẹ̀dì ni. <laughs> bàbá olójó gbé Facebook náà àfa ìyá àdìsá. ok náà ọjọ́ ń kọ́ ọmọ olùbọ́ ni. tí Saidi àná ni mo ti gbọ́ tí gòkè babalọ́lá ti kí pé àná lọ́jọ́ òde. èyí ni ó tààgì èmi lórí Facebook o jámàlọ jámàlọ sẹ́nitọ̀ ti fẹ́ wọlé kọ́mọ́lá lé wa dànù. <laughs> <laughs> Saidi wàá chọ̀pọ̀dún láyé o. kálọ̀ bá ń wé Fresh FM Abẹ́òkúta with me in the studio Once a Anthony, who is a business coach and consultant. I also have Pastor Clement, who is a business builder and trainer. Now let us go straight to business. What is Daily Income Store? Yes, good morning. Thank you so much for tuning in today. My name is Mose Anthony, and before I tell you what Daily Income Store is, I would like uh, to I'll start by telling you my story. Uh, by God's grace, I've gone to school. I have a master's degree. As a last year December, nothing much was happening in my life. I was broke. I was in debt. I was looking for what to do to make money. I've done a lot of things. I've sold books. I've sold movies. I've sold popcorn, even as a master's degree holder. But that definitely was not the kind of life life I wanted. So January this year, someone told me about daily income stores. He said all I needed to do was to shop once from this company, drop my account details, and I'll begin to get a lot. I shouted scam. How is it possible? But I asked myself two questions. If I don't shop, how will I know whether it's real or not? So I attended the training and I shopped. And within one week after I shopped, I got my first alert. As I talk to you right now, I wake up every day with alerts. Some days my one day alert is like the one full month salary of a lot of people. So right now my dreams are bigger, my plans are bigger, and I made up my mind to share this information with everyone. So that in case you are listening to me right now, you have need for money, you want to do a lot of things, and you need money. This is an opportunity you need to be part of. So Daily Income Store is a shopping mall all you need to do in this uh, uh, uh, daily income store is to shop once from this store. You shop once from this store, you drop your account details, and as other people are walking into also shopping this mall, you are getting paid every single day. Who should be part of this training? everybody, whether you're broke, whatever thing you want as a dream in your life, financially, physically, you can get it at daily income stores. So you don't have to be of any age. What is the meaning of poor? Passing over opportunities repeatedly. You don't want to miss this opportunity. Nigeria is not a problem. You are the problem of yourself. Wherever you are, whoever you are, you can be part of this program. If you are serious about changing your financial life, there is no reason why you cannot create one hour to attend a life changing program of which your financial life can never

seven eight. Of course, we'll get back to you immediately. Okay, can you share your experience? All right, thank you, listeners. I've been introduced, but let me tell you one more time. I'm a pastor. I'm a businessman. I like money, just like you listening to me. I know you like money, and money is good because without money, your life is like a dead end. So I make money working, teaching, business, printing, and teaching people computer. But I got to know that in life you have active income and residual income. I was introduced to daily income store as a means of creating residual income that I will shop once and I get paid daily as people shop after me, whether I know the people or not. And the beautiful part of it is I don't have to shop another time. I shop once, drop my account number, and I'm paid daily. So when I heard, like every other thing, I had to inquire because I don't want to put my hand hand in something that is wrong. I inquired, is this real? I was told it's real. Once I got that information that it was real, I plugged in and today I'm enjoying myself. You cannot know when you are sitting in your house. That is why you have to come for this training to get lectured and we'll show you the opportunity and then you begin to receive your own alert. So, like you've been told, we are in more than 13 countries. We have offices all over Nigeria. Attend this training today. Thank you. Well, thank you. Any final words? Yes. Uh, the distance between where you are now and where you want to be in the future is information. And of course, you cannot stay in your house and begin to analyze how real is it or how real is this not. That is why you must take action today. People who take action get results in life. Action is what puts you in your next level. You have been struggling from January to this point. This is the time to take a real action to redefine your future. So stand up today and be part of the training. Just a token of a thousand naira and you can access this information. And just send yes and location to this phone number 080 eight five seven eight I repeat zero eight zero three zero eight nine eight five seven eight. And of course, we'll get back to you as soon as possible. Take action, take action, and create the future you deserve and you desire. And of course, today 11 a.m. or 4 p.m. Be part of